mò ń sọ yìí ló fi mọ̀ mí láyé wípé àjẹ́ oṣó olóògùn ọ̀kà àbáàbú ọgbọ́dọ̀ wà láyé fèrè ọlọ́run lọ́jọ́ dání. lókè ní mọ́lẹ̀ àbá fọ́ọ̀lì ìpalì náà bìbì àmúni àbá àyè àmọ́ rẹ̀ bùkà fi sọ̀rọ̀ àbìlì yìí àbìlì. gbogbo nǹkan tẹ̀yà bá ti tí yorùbá dá aláyé àwọn olùsìdájọ́ fún yẹn. ẹ kò mọ ìmọ̀ tí mo ní nípa nǹkan tó fi hàn mí ni nípa àwọn àlejò àgbẹ̀. so àwọn nǹkan wọ̀nyí yìí ni mò ń jẹ́ káwọn ènìyàn ó mọ̀ tí mo sì máa ń bá wọn sọ̀rọ̀ lórí pé káàdì búra nígbà àwọn tàbílìkì dé wọn wà bá mi rúgbọ́ délé ìbá wa ọjọ́ búra ni nǹkan tí mi ò gbé ẹ̀rẹ́ ẹgbẹ́ náà mi láti sọ yìí mi ò kódà ń jọ ọmọ ọlọ́mọ sáfì Ìlọrin mo rí àwọn tó ń kàkà ńlẹ̀ àwọn ẹni ìjọ náà lójoojúmọ́ wàlẹ́ ọlọ́lẹ́ni báyìí ìrọ̀ pátápátá màá ẹ fún mi ní kékeré tí yẹ kí n gbọ́ tí wàá ti gbọ́ kékeré ń tàn tó bá jẹ́ ẹni ọlọ́run kan ni wọ́n sọ fún yìí pé ẹni ọlọ́run ni wàlẹ́ ọlọ́run ni tí wọ́n bá ti mú kékeré báyìí kò ní ibi kan nílò kan ní wọ́n ti dá wọn ẹ̀rọ tí wọ́n ń pa pé wọ́n kàn tán wọ́n lu àlùjànnú fún yín ni. now alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú gbogbo àwọn tí wọ́n kírẹ́dìtì láyé nínú àwọn àfáà tèmi máa ń gbọ́ wá sí wọn ò máa ń sọ òwe ìgbọ́tẹ̀lú mi ìhun ń bá gbẹ́tẹ̀lú mi náà ó lè jẹ́ ní ọlọ́run tó ọlọ́run ìyẹn náà máa jìwà ní ọlọ́run kọjá àfa nínú àwọn ọmọ ń pé bíbí láyé tí mo tó fún mẹ́rin o bàbá ádámọ̀ àkọ́kọ́ lẹ́yìn ìgbà tí èmi náà wà amẹ́ríkà sí lọ́dọ̀ wọn rí o mo jẹ́ jẹ̀mọ́ wọn mo sì súnmọ́ wọn wọn lẹ́yìn ìyẹn tó kù bàbá kí ìlú ṣé bàbá kí ìlú wọ́n ti kú láyé o. bẹ́ẹ̀ni. bàbá mi rí bàbá yẹn rí nínú orí ìbò tí mo ń gbọ́rọ̀ rẹ̀ àwọn ẹni ọlọ́run lọ́dọ̀ tèmi nìyẹn àwọn méjì yẹn ti kú ẹni sẹ́ni tó mọ̀ nísìn tí wọ́n máa ń sàmójú àdúrà yẹn láàárọ̀ yìí nígbà mo ti àdúrà àtàwọn tó ti kú àwọn míì náà wà ó ń àwọn ọ̀gbọ́rọ̀ wọn n ò sì so mọ́ wọn ẹni tí mo tó mọ̀ kẹ́mi tó máa ń sọ̀rọ̀ sí òtí ìfìlẹ̀ fẹ̀ ó ní mú ìdí ní àjàní bẹ́ẹ̀lù wàlẹ́ èmi kẹ́mi ilẹ̀ àfojúkala bàbá yìí rí. èyí bàbá bá ti wò rí bàbá adámà nìkan mo rí but àwọn kan náà wà tó jẹ́ wípé bóyá ọ̀rọ̀ wọn hàn síta tí wọ́n pọ̀ nàìjíríà ìmọ̀dé wò rí wọn ṣùgbọ́n náà tẹ̀lé máa ń ṣàdúrà fún bàbá wà láyé àtìgbà wọn kú tán kí wọ́n rò pé àwọn ilé yìí bí àgbàdà ni wọ́n ti tẹ̀lé òdodo ni wọ́n sọ àwíyé wọn nìyẹn ṣùgbọ́n lónìí báyìí ṣe jẹ́rìí ọmọ o ṣùgbọ́n àwọn àbá wọn ti ba ilẹ̀ jẹ́ wàlí rẹ̀ lè mi bí ṣe ń bá nìyàn sọ̀rọ̀ kì í ṣe kí bí ṣe ń mú àyà wá pẹ̀lú jùbìrì tí ń fi láwọn òjíṣẹ́ bẹ́ẹ̀ kì í ṣe ń bá wòlíì sọ̀rọ̀ wàlí rẹ̀ gbogbo àwọn àjọ wa náà lọ́mọ ilé ìfún ti sọ fún wọn wípé ẹ lè di nílé ìrìnsẹ̀ bẹ́ẹ̀ ò ní ṣe ń dín ìtẹ̀jú yín ìyẹn àwọn àjọ wa àti tẹ abáríwá yìí nìkan lọ́gbẹ́ ìjẹ́gbẹ́ alẹ́ ọlọ́lọ́ yìí náà tí mo rí pé òdodo ni láti wá sí ara wa a bá sọ fún gbogbo èèyàn hàn lọ́kì náà dáa sọ pípé nǹkan báyìí nǹkan báyìí èmi á máa lọ sàárè yìí mo máa ń rí sàárè yìí wọ́n lọ àfikà lọ bí èèyàn bá kú mo sì lù mí tí mo ti lọ sàárè rẹ̀ wà lẹ́ẹ̀mú fọlọ́ ọ̀bẹ pẹ̀lú lẹ́yìn bàbá dámọ̀ ẹ̀ẹ́n ò gbà

bí ayé ti rí ẹni tó sọ̀rọ̀ ní làákà ẹ̀ bí ayé ti rí lónìí kẹ́nìkan nígbà ilé ọlọ́run ló ní gbogbo ìṣẹ́ ọlọ́run tó máa jẹ́ ìgbà tí ìrẹsì tó wà hmm. ó dàbí sọ náà bàtà ìdí yìí mẹ́bí mi wà ní nàìjíríà ó lè gbà ó yìí mẹ́bí mi wà o èyí àbá rí mi ọkọ̀ bẹ́ẹ̀ tó lè mọ̀ pé èyí àgbẹ̀ ọlọ́run ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ nílà káyọ̀ bá ṣe rí kọ̀ọ̀fẹ́ tó lè dàbí wọ́n máa ń nà kásìntì <laughs> ẹ dàbí gbò ní nísìnyí ní ọ̀sẹ̀ wá ọjọ́ ni àbúrò ní ká tètè báyìí ná. naam ṣé kí n sọ̀rọ̀. ẹ sọ̀rọ̀. ẹ ṣeun pẹ̀lú àwọn àlàyé tí ẹ ti ń ṣe látàtàárọ̀ aláwo ṣe àlékún ìtọ́sọ́nà fẹ́ni kọ̀ọ̀kan wa. ọ̀kan nínú ọmọ ìjọ yín tí ó ń kẹ́kọ̀ọ́ ní poli Ìbàdàn òun ni mo rí. Okay orúkọ rẹ̀ ń jẹ́ harun harun ní orúkọ ẹ̀. ìmọ̀ ẹ̀yà wọn pọ̀. so òun ló pàdé ọ̀kan nínú akẹ́kọ̀ọ́ mi tí wọ́n jọ jẹ́ akẹ́kọ̀ọ́ ní poli ìbàdàn. Ọ wá sọ nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ìyẹn wá sọ fún un pé kò yẹ kó rí bí ó ṣe sọ̀hún mm-hmm. àmọ́. tọ́ba lè jẹ́ káwọn jọ dé ọ̀dọ̀ àáfàá tòun kó wá sọ ṣẹ́jú wọn arákùnrin náà sì wà ní ọjọ́ Sunday tó kọjá lọ yìí aláàdì tó kọjá lọ yìí ó wá abiléèrè ṣé ń gbọ́ mi. mo ń bọ̀. abiléèrè ó sì sọ ọ̀rọ̀ náà fún wa ó wá ní n tó máa wu òun jùlọ. ni pé tí èmi àti ẹ̀yin pẹ̀lú àwọn jẹ̀mọ́ yín tí a bá lè jọ ríra ó nítorí pé kò síbi tí ẹ lọ tí ẹ ti fi ìpèníjà síta fún ẹnikẹ́ni tó bá lè wá pàdé yín mo ní kò sáboru níbi ìyẹn àjọ jókòó pọ̀ náà lájọ sọ àsọyé ọ̀rọ̀ ìyẹn ló wá bí bó ṣe wá sẹ́ǹdì nọ́mbà sẹ́kítírì yín sí mi mo pe àwọn náà lórí aago mo sì bi wọ́n léèrè pé ẹ gbọ́ ta ní jẹ́ wòlíì ìdánwò àti pé kí ni wọ́n ń pera wọn àwọn náà sì ṣàlàyé irú eléyìí tí arun ń ṣe wípé wòlíì lẹ pera ẹ sì fi rinlẹ̀ pé ọlọ́run ń bá yín sọ̀rọ̀ ẹ̀ ń gbọ́ ohun tó bá ń ṣẹlẹ̀ nínú sàárè ẹ sì ẹ ti rí àlìjẹ́nà ẹ ti rí iná rí. bẹ́ẹ̀ni. mo ní ọ̀dà ǹjẹ́ mo láǹfààní àti rí nọ́mbà yín kí n pè yín wọ́n ní rárá wọ́n ní ṣùgbọ́n mo lè kọ́ lẹ́tà sí yín. ìdí nìyẹn tí mo fi kọ lẹ́tà tí ẹ bá sì wo àkọlé lẹ́tà yẹn àkọlé rẹ̀ ní ìfọ̀rọ̀wánilẹ́nuwò ìfọ̀rọ̀wánilẹ́nuwò àti ìfọ̀rọ̀wérọ̀ ó yẹ kí a jọ jókòó ká jọ sọ tí àwọn ìjọ yín náà wọn á wà níbẹ̀ àtẹnitọ́ bá tún fẹ́ láti wà níbẹ̀ kí a jọ sọ. Okay. bí ẹ̀yin ṣe pera yín ní wòlíì ọlọ́run wòlíì ọlọ́run lèmi náà. very nice. kájọ wá jókòó já sí pé àwa mùsùlùmí ọ̀rọ̀ wo bí ọ̀rọ̀ àwọn kìrìsìtẹ́nì ṣe dàrú ọ̀rọ̀ àwọn kìrìsìtẹ́nì ti dàrú kọjá àtúnṣe torí pé ń sọ̀kalẹ̀ fún isa aleyhi salam èdè èdè abínibí rẹ̀ fi bá sọ̀rọ̀ hmm. ṣùgbọ́n lónìí kò sí mọ́ ìtukùtù ìkọkúkọ tí àwọn wòlíì èké kọ fáwọn kìrìsìtẹ́nì òun ni wọ́n ń gbé káàkiri tí bíbélì ti wá di gbàrọgùdù tó sì wá di oríṣiríṣi títí ajẹ́rìí wà lọ́tọ̀ títí pentecostal wà lọ́tọ̀ títí anglican wà lọ́tọ̀ títí redeem wà lọ́tọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. irú àdánwò yẹn kò ṣẹlẹ̀ sí ànábì kò sì ní ṣẹlẹ̀ títí láéláé quran tọ́lọ̀ fi rán ànábì wọn bẹ̀ lákọọ́lẹ̀ pẹ̀lú èdè tọ́lọ̀ fi sọ ọ́ kalẹ̀ ní ọjọ́ kìíní àná tí kankan ò sì wọnú ẹ̀ bákan náà ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run tá a mọ̀ sí hadísì òun náà ń bẹ lákọọ́lẹ̀ èyí tí wọ́n fi òjíṣẹ́ wọ́n ti yà sọ́tọ̀ ètò ah, gbogbo. ẹ ẹ lò. ẹ lò. ẹ ẹ ṣe yamtẹ nílẹ kí n pè mí yìí ni mo rí àyà rí. a mi ò mọ ìtẹ́ ẹ pé bọ́yá. ọ̀rọ̀ yẹn ọ̀fẹ́ kílẹ̀ dáadáa ni ṣé ṣé mtn ni eh, ni mo fi pè yìí ẹ̀tọ́ yẹn ní náírà ní ẹ̀tọ́ mtn ni. mtn lẹ fi pè mí. ẹ lò. mtn lẹ fi pè mí o mtn yín lẹ fi pè mí. ẹ lò. ẹ lò. ẹ lò hello. èmi ń gbọ́ yín. Ah, ah, kí ni nẹ́tíwọ́ọ̀kì yóò dáa ìròyìn ìgbọ́rọ̀ ìmọ̀. bóyá bóyá bóyá ìpè padà gbà yẹn. Eh, ẹ ẹ mbọ màá tún padà ń bọ̀ náà ṣé MTN nìkan ni nọ́mbà yín yẹn àbí. no glo àti Etisalat. zero eight zero nine nine yẹn. Eh? Etisalat ní zero eight zero nine nine Etisalat ní. Ah, kò kí àmọ́ ẹ jẹ́ nípa kẹ́ẹ̀tù. ok màá ṣe padà. hello èmi náà ni. all right. all right. ẹ kíni o kílí àní mo wá fẹ́ lọ ra mo ti gbúdògbúdò náà lọ mo fẹ́ lọ ra kírẹ́dìtì síbi lóru yìí ṣe ń pípé glóògùn torí ohun yẹn ò kílíà dáadáa mọ́. ok ok ok. ọjà máa sọ fún ẹ ọ̀dà pé ó ti kílíà wá nìyẹn. now ìyẹn ló wá bí tí mo fi kọ lẹ́tà yẹn àkọlé lẹ́tà yẹn náà sì ni pé ìfọ̀rọ̀wánilẹ́nuwò àti ìfọ̀rọ̀wérọ̀ á jókòó ẹ sọ bí ẹ ṣe jẹ́ alukur'ani àti hadith òun náà ni òṣùwọ̀n fún ẹnikẹ́ni lásìkò tá a wà yìí lórí ohunkóhun tó bá sọ a sì wo kí ni kur'ani sọ kí ni hadith sọ ibi tí. ọ̀rọ̀ bá sì wò sí a jọ mọ̀ pé tí kùránì sọ àti àdìsí sọ nìyẹn hmm. so òun ni kókó tó wà nù lẹ́yìn. bóòlù tó ti já báyìí ná lọ́dọ̀ yìí àbẹ́ẹ̀dì àdéhùntè náà ni. rárá o ó bírèkì de ọkọ̀ ti fúnra rẹ̀ ní o bí musa sọ̀rọ̀ lọ́wọ́. Ah, naam so kí a jọ jókòó kí a jọ sọ̀rọ̀ yìí nítorí wípé. lódodo ni pé àwọn wòlíì èké pọ̀ láyé rẹpẹtẹ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà láwùjọ wa wọ́n ti dẹlẹ́bọ wọ́n ti dolóòṣà pátápátá àwọn náà sì ni wọ́n ń kún àwọn awo kìrìsìtẹ́nì lọ́wọ́ àrùn mẹ́ta tí ìdọ̀bẹ̀ nù ni àfọ̀njálàbí wòlíì àti babaláwo àwọn ni àrùn mẹ́ta tí wọ́n ń dayé rú àmọ́ ẹni tí ó bá ní islam ṣe yóò tẹ̀lé kí ni kùránì sọ kí ni àdìsá nẹ́bì wí ntọ́ hàn sẹ́nìkan lè má hàn sẹ́lòmíì ṣùgbọ́n nígbà tá a bá fi kùránì yanjú ẹ̀ tá a bá fàdísì yanjú ẹ̀ ọ̀rọ̀ tí kùránì bá wò tì tádìsì bá wò tì iná lókù tí ó wò ó. bẹ́ẹ̀ni ọláì. so tí ẹ bá faramọ́ pé kájọ wá sí jókòó òun tí gbogbo ọmọ ọjọ́ yóò wà ń bẹ̀ déédéé ni. àfa wa wọn wà nílẹ̀. so àwọn àfa táwọn náà jẹ. táwọn náà jẹ àfa ọ̀dà bẹ́ẹ̀ so ẹnu pé kẹ fún wa ní gbogbo àlàyé bá sì sí jókòó mo ti kọ sínú ìwé ẹ fún wa ní ẹ fún wa ní ọjọ́ àwa gbà láti wá sí. Si, Òṣogbo àgbà láti wá sí Òṣogbo gẹ́gẹ́ bá a ṣe kọ sínú ìwé tẹ́yìn náà láti sọ pé ẹ fẹ́ wá sí Ìbàdàn ni kò sábúrú ń bẹ̀ kókó sá nílùú fún kíjoko ń sàlọ pẹ̀lú ètò pẹ̀lú ètò bẹ́ẹ̀ ni tí ò ní sí ariwo tí ò ní sí jàgídíjàgan tí ò ní sí wàhálà pẹ̀lú ògbọ́n náà nìyẹn. ẹgbẹ́ ìgbẹ́jà náà ò tiẹ̀ sí nínú ìjọ wa. kò sí jàdíjàga kò sí pé wàhálà kan tó ọ̀nà tẹ́yìn ibi ẹ̀gbìn gbà yìí ọmọ ìdùn wọn mi nínú o. ọ̀nà ọ̀nà tẹ́yìn ẹ̀gbìn gbà mí nínú. kódà wọ́n bẹ ọlọ́run pé ọlọ́run mọ̀jẹ́ tó ní ẹ̀ka tí ọmọ jẹ́ olódodo tí ọmọ jẹ́ olódodo orí lẹ́yìn ìgbà tí bàbá ádámù ti lọ tán bó wọ́n sùn tódò náà wà káàkiri o ṣùgbọ́n gbàtẹ́yìn ọ̀bá gbọ́rọ̀ wọn tí yóò dẹ̀ súnmọ́ wọn ṣùgbọ́n èyí tẹ́lẹ̀ sá mọ̀ ẹlẹ́mí ń sọ torí pé lẹ́yìn ìgbà tí bàbá bá kí ìwò tí wọn mọ̀ wọ́n rí wọn bàbá ádámù rí yàtọ̀ fún ìdílé àjàní bí lóòótọ́ mo tún fura sí pé ojú olódodo ó tún pe àwọn méjì kan tí wọn máa ń tẹ́lẹ̀ sí wọn nínú wáàsí mi àwọn náà ni sáfìdín àti kàmálìdín táwọn náà dúró rí pé kò sẹ́gbọ́ kò sóògùn kí ẹ dúró rí bẹ́ẹ̀ pàmílẹ́ nínú wáàsí mi yóò lè mọ̀ kàmílẹ́ mi jù báyìí lọ àfàwọn tí mò ń kírun jímọ̀ tó jẹ́ àlè lẹ́yìn àwọn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí yàmùjàmù tí a ń tó lù ú àdìsú náà awúsá ti lóní tọ̀hún ní sábò kò tí wọ́n ń kírun jímọ̀ tí wọ́n ń gbé. èmi tó kú ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ wa lọ bẹ̀ nítorí pé àdìsú náà ni ọ̀dẹ́ mọ́ sọ̀rọ̀ tó jẹ́ pé ẹ̀dùn afẹ́mọ̀ tó ń fẹ́ dọ́rọ̀ ọlọ́ọ̀lọ́ọ̀ ah, ní ní sọ̀mọ́nì táwa ẹ̀ awúsá ni tọ̀ ó lóòótọ́ gbọ́ Yorùbá ní sábò ṣogbó mẹ́rin lọ́dọ̀ wa ní ìgbà yìí ẹgbẹ́ mo ti máa ń kírun àwọn yẹn ni mo tún máa ń kírẹ́díìtì lẹ́yìn bá ti ń bàbá bá kí ìwò tí mo mú aláàjì àtàn tí mo mú samson dín ti kàfíì dín tí mo mú àjàní bẹ́lù mo máa ń sọ ohun pé ó tó kú ẹlòmíì náà mú mi o ṣùgbọ́n ní ayélujára èmi ò tí ì rí ṣùgbọ́n ìwọ ọ̀rọ̀ yìí ló wá dùn mọ́ mi nínú. n kò gá sí pàwọn àwọn tẹ̀sí mọ̀ nìyẹn àwọn tí mo mọ̀ so tí mo mọ̀ ń kírẹ́tì wọ́n dúró lórí òdodo. naam ẹ jẹ́ ká mú ọjọ́. mo máa ń sọ náà o pẹ́lú mi náà wà o. naam bẹ́ẹ̀ ni. ìwọ́n bá tẹ̀yìn ọ̀bá súnmọ́ lẹ́yìn òdìbò ọ̀rọ̀ wọn. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ìgbà àwọn tí bàbá bá kí gbogbo ẹ̀yìn ìmọ̀ wọn mọ̀ kàn máa ń gbọ́ nínú rédíò ní dá bàbá yìí olódodo ni. àgbàyàn ní bẹ́ẹ̀ ó máa ń wọ́n tó mú dáadáa. àwọn ìdáwọ́ ìkúkú mọ̀ nílé kẹ́mọ́ ìrìn pẹ̀lú ẹ̀mọ́ra wa ṣùgbọ́n mo fura sí pé àjàmídé lò yìí olódodo ni so and something dey as kàmọ́lì dé bẹ́ẹ̀ náà lẹ́nu bíi náà wá wá àwọn àdìsí nínú àmì náà wá ń bò míì tí wọ́n dúró dúró láti pọ́nbélé bíi ìsàlámòsì so àti mi ò súnmọ́ wọn ìwé àti mo súnmọ́ ìwé mọ́ ń dákọ̀ yẹn mo fi ń fẹ́ kí irú ìjókòó báyìí kó wáyé torí bí ọ̀rọ̀ ọ̀bà tó jẹ́ ìjẹ́ ní àfikún àbásọ̀rọ̀ tán nínú àwọn tí mo tún máa ṣe pléyà fún pé mo tún rí àwọn èèyàn kan sọ́dí olódodo. ilé ilé ìwé kí ìjókòó yẹ̀ wáyé torí èmi ti sọ lórí sí ìdìjà tí ń ṣe ráǹtì láti ṣe kàdíkìrì wa pípín ẹni tó sọ̀rọ̀ ìpè ǹjẹ́ yẹn ń gbàgbé wà lé ọlọ́run kẹ́kọ̀ọ́ wà nínú yìí kan wà láti kò tá a wà yìí ìyẹn bá ti wá sọ pé wà wòlíì lẹ́yìn náà ẹni ah, inú mi ti dùn. ọpẹ́ ní fọ́lọ́run. lórí tí ọ̀rọ̀ ìjókòó bá tá wáyé ta àwọn ọ̀rọ̀ kan wà táàjọ sọ torí pé eh, nǹkan kan ní àwọn ànábì kan jà lọ. Ah, gbogbo náà láàyò gbogbo náà láàyò ojú ńgbà tá a bá jọ jókòó. <laughs> jọ́ni eh, wàlíì ó ju wàlíì lọ bí èèyàn ọmọ yín yàtọ̀ síra wọn. Hmm. Eh, nítorí kò ní fi nìkan. Hmm, hmm, àti ọ̀nà tí wọ́n ń gbà bí pẹ̀lú èèyàn. ẹ jẹ́ ká mú ọjọ́ kì í sọ̀rọ̀ orí fóònù ni àwọn ọ̀rọ̀ yẹn. mo mọ̀. ẹ jẹ́ ká mú ọjọ́. ọjọ́ náà ni mo kà tún fẹ́ ṣàlàyé pé tẹ́lẹ̀ mi ò mú ẹbí mi ò ní kírẹ́dìtì tí mò ń lò máa tó dàbá lọ rà mí ìdínú ẹ̀ nísìnyí yẹn. now. ẹ ṣe mi ò ní fẹ́ kí ẹ máa sọ àwọn ọ̀rọ̀ tó nídìí èsì ọ̀rọ̀ mi yé àrígímẹ́ǹtì ètò bá ṣe pàdé oni ni tó yẹ kókó jẹ́ àkọ́sọ ọ̀rọ̀ nígbà tá a bá wá pàdé ọlọ́run fún wa so nígbà bá pàdé ìjókòó tá a bá ṣe gbogbo àwọn nǹkan tó bá yẹ ká jọ sọ á jọ sọ tí ó bá tún tán a tún lè tún mú ọjọ́ míì látún jọ sọ mọ́ra so ọ̀rọ̀ ò lè tán lé ọlọ́rọ̀. bẹ́ẹ̀ ni so ẹ kàn tètè ẹ tètè wọ. ọ̀rọ̀ mi bí ọ̀sẹ̀ ti tẹ̀lé pé gẹ́gẹ́ bí fúgàmù ti wà ni mo gbọ́dọ̀ ṣe máa tẹ̀lé wá ọjọ́ yẹn ni torí fúgàmù wá pọ̀ máa ṣàtìkìrì ní Monday and Friday ní àwọn iṣẹ́ tí pẹ́tẹ́pẹ́tẹ́ káàkiri sí èsì tó bẹ̀rẹ̀ ìjókòó ó fi àwọn ọ̀rẹ́ náà ṣe ìjókòó. bẹ́ẹ̀ ẹ lè mú tuesday ẹ lè mú wednesday ẹ lè mú thursday ẹ sì lè mú saturday. èyí kò fún yín sẹ́ ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ gbogbo ọjọ́ kọ̀ọ̀kan ló ní kó dáhùn kọ̀ọ̀kan ẹ̀mí ó fún ìpadà sí ìmọ̀ ọjọ́ ni. àti dá. bí mo ti ń sọ̀rọ̀ yìí sè ó yẹ kí n ti wà ní gidi wọ́n náà ti kó ti dé ọba àgùn ní ẹgbẹ́ ìkẹ̀wọ̀n bẹ̀rẹ̀ torí bẹ́ẹ̀ ti ti wá wà káàkiri bí mo àyẹ̀kú pẹ̀lú wọn ó ti jẹ́jọ́ báyìí o èyí ò ti jẹ́jọ́ báyìí o èyí ni wọ́n fi wá ọjọ́. ok. àní practice káàkiri pẹ́pẹ́ kò ní ọkọ mi lọ́dún mi ọ̀rọ̀ náà fi lè lù láti lọ sọ́ọ̀ ok. èyí màá fi wọ́ ọkàn ọ̀sán náà ìjọ kò fi pa ọ̀gá lára ní kò ní ìjọ ìgbàdé ogún ẹni ẹ̀sìn àti ọ̀pọ̀ tàbí sára. ṣé ẹ mọ̀ pé kò sí ọgbẹ́ bẹ́ẹ̀ ṣe pèmí ìgan náà ní ìsìn náà níṣẹ́ ni mo fi nǹkan tí mò ń ṣe sílẹ̀ láti àtẹ́ǹdì sí yín so àwọn tí tó bá bọ́ sí ọjọ́ kan nínú ọjọ́ ìjókòó àwọn ẹ̀ka ẹgbẹ́ yín nígbò gá sí pé àwọn náà wọn kò fẹ́ wà níjókòó náà so èèyàn máa ń fìkan lẹ̀ ṣe ọ̀kan náà ni. so. hello. hello.

ìtọ́ba jẹ́ òṣìṣẹ́ ìjọba nínú wọn wọn á free ní sátọ̀dé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n free ní sátọ̀dé kó sì mọ́ jọjọ́ wáyì ṣàpẹ́jọ́ wáyì bíi aago mẹ́wàá sẹ́yìn ni wọ́n tó parí wáyì kọ́mọ àti pé bíi aago méjìlá lásẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ so àwa tá ń bọ̀ láti Ìbàdàn àwọn òjì kú Ìbàdàn ti tá a fi rí i pé bíi aago mẹ́sàn-án a gbọ́dọ̀ dé ọ̀dọ̀ yín. bẹ́ẹ̀ ni sátọ̀dé náà láti mú màá wá sátọ̀dé ìgbésẹ̀ Eh, ìgbọ́dọ̀ tí mo bá máa pè é padà di torí ìjókòó àti eh, àwọn afárá wa. ok ní wọn pé ìjọ báyìí. ti ti ti eh, problem. ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá mú ọjọ́ dúró. kò sí problem. ọlọ́wọ́ ipa ẹ ṣeun ẹ ẹ ẹ lẹ.